hallelujah ara nínú olúwa ká má ṣe kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀ ẹ wá kájọ jùmọ̀ máa kẹ́gbẹ̀ẹ́ ló ń gbòòrò nínú ìjọ mountain of power fire and mercy ministry orí òkè agbára inú àti àánú níbẹ̀ lolúwa ti ń dáhùn àdúrà lójú ẹsẹ̀ láṣẹ ń pe gbogbo ènìyàn láti máa wá bá wa jọ́sìn fún ìgbàlà ìdáǹdè ìwòsàn ìtúsílẹ̀ àṣeyọrí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn ọjọ́ ìsinmi wa nìwọ̀nyí látago méjì àbọ̀ sáago mẹ́sàn-án òwúrọ̀ ní gbogbo ọjọ́ sunday nípàdé àwọn òṣìṣẹ́ ẹ̀kọ́ bíbélì bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án sáago mẹ́wàá òwúrọ̀ lẹ́yìn náà làwọn akọ́lágbá ní ìsìn bẹ̀rẹ̀ látago mẹ́wàá sáago mọ́kànlá àbọ̀ òwúrọ̀ ní gbogbo ọjọ́ ìṣẹ́gun tuesday nípàdé ní wákàtí àánú hour of mercy níbi tọ́lọ́run yóò ti máa fi àánú bí ayé wá wò bẹ̀rẹ̀ látago méjìlá ọ̀sán sáago márùn-ún ìrọ̀lẹ́ gbogbo ojoojúmọ́ kejì nínú oṣù second friday of every month ìṣòro alágbára níbi tọ́lọ́run yóò ti máa lu ikọ̀ àtìríjú rẹ̀ olùṣọ́ àgùntàn jésù tó kí ha ìdí àmà tó ìdí àmà já iṣẹ́ ìyanu á máa ṣẹlẹ̀ ẹ wá darapọ̀ láti bá wa jọ́sìn lónìí nínú ìjọ mountain of power fire and mercy ministry tó wà lọ́nà òkè láàtijọ́ peace estate ìlàró ìpínlẹ̀ ògùn telephone zero eight zero three five two eight nine seven six one tàbí zero eight zero six eight eight one two one four two zero jésù lolúwa.